òtítọ́ ọdún ibẹ̀ náà wá yẹn kàn má lọ kóòtù kàn má pe. ẹ ṣe o torí pé àsìkò wa ti tó a dúpẹ́ lọ́wọ́ yín o. wọ́n wá sọ ọ̀dọ̀ yín bọ́ sí kúrò yẹn ọlọ́run á kọ́ ẹnjìnìà Abidin Akin Akínlẹ́yẹ láti Canada àwọn náà wà lórí line pẹ̀lú wa adé adésínà àtàwọn tó kù lórí Facebook a dúpẹ́ lọ́wọ́ yín o orúkọ tèmi ni akéwùgbà gold ọmọ akéwùgbẹ̀rú Zero zero eight five seven 08057818180 ní nọ́mbà tẹ́ pè mí sí fẹ́ni tó bá ní ẹ̀hónú tàbí whatsapp nọ́mbà yẹn ní kẹ́ ẹ sẹ́ndì mẹ́sẹ̀gì sí barista. yes orúkọ tèmi ni ọmọ nìyí ọdẹ mi nọ́mbà mi ni zero eight zero seven eight seven eight two one two one. princess ah, yèyé oge asọ̀rọ̀ gboyè yèyé oge asọ̀rọ̀ gboyè. adúpẹ́ lọ́wọ́ bàbá tí wọ́n fún wa lóyè o tí wọ́n fún princess lóyè a dúpẹ́ lọ́wọ́ yín o àwa náà padà wá dúpẹ́ lọ́wọ́ yín. àbámọ̀lárèrè. àbámọ̀lárèrè ọ̀kan náà baálẹ̀ tó dáa jù nìyí a dúpẹ́ lọ́wọ́ yín o. orúkọ mi ni yeye oge asọ̀rọ̀gboyè adéwùmí adélékè gbogbo tá a máa ń ṣe. chief mrs adéwùmí máa fi chief mrs kún. chief mrs. àbí ṣe miss ni chief ah, mrs, mrs. Ah. adéwùmí ah. adélékè yeye oge tó ṣàpàpà ó tún wú lọ pé ó wú lọ ó wú bọ̀ ó yá bàbá zero nine zero forty twelve thirty four seventy three. Mhm. orúkọ tèmi ni alhaji dr ọládọjà zero eight zero five four zero zero eight seven one two ó dàbọ̀. Uh, orúkọ tèmi ni ọlásìnbọ johnson ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni zero seven zero three nine zero two zero four four three. ó dàbọ̀. ó dàbọ̀. Fresh FM. ìròyìn tí ò lẹ́tàn ètò òwe tí gbọ́ àṣà àtòní àgbọ̀ ọ̀pọ̀tán Fresh FM one oh five point nine Ìbàdàn let's go. Fresh FM. Fresh FM one oh five point nine Ìbàdàn ìyáálé àyíbá fáwọn rédíò tó kù. You're on Nigeria's most listened to radio station. You are listening to Fresh 105.9 FM, broadcasting around the world. This is your number one radio station. You are on to Fresh 105.9 right in the heart of the ancient city of Ibadan. This is Fresh Offense 105.9 105. 105. 105. Lisbon. ìbá má ṣe pé olúwa tó wà pẹ̀lú tiwa. oníwàásù kí làbá tún máa wí nírú àyájọ́ ọjọ́ bíi tèmi. ìbá má ṣe pé olúwa tó wà pẹ̀lú tiwa. oníwàásù kí làbá tún máa wí nírú àyájọ́ ọjọ́ bíi tèmi. Sunday àkọ́kọ́ nínú oṣù kẹrin. twenty twenty two olúwa ó mà ṣe o ohun tọrọ ẹ sọ náà ni pé kì í ṣe tẹni tó fẹ́ kì í ṣe tẹni tó ń sáré ṣùgbọ́n fún ọlọ́run tó ń ṣàánú wákàtí kan pẹ̀lú ọlọ́run fresh one zero five point nine fm ìbàdàn. pásítọ̀ Israel Olúwọlé Ezekiel bàbá wòlíì wa ti wà nínú ilé àwọn náà lọ máa gbàdúrà fún wa. ṣùgbọ́n ẹ mọ̀ pé ohun tá a sinmi lé òun náà ni orúkọ ńlá Dáre Power of Praise. ohun tẹ́yìn kọ̀ nílò ni pé kẹ́ ẹ máa ṣàmì bí ìránṣẹ́ ọlọ́run bó ṣe máa súre oṣù tuntun fún wa pásítọ̀ Israel Olúwọlé Ezike. ẹ jẹ́ kí a gbàdúrà ní orúkọ Jésù. Àmì, ọlọ́run á gbé orúkọ rẹ̀ ga lọ́pọ̀lọpọ̀ àwa rèé atúlá oṣù kẹta jáláyọ̀ àtàlàfíà kì í ṣe mímọ̀ ṣe wa kì í ṣe ọgbọ́n orí wa kì í ṣe agbára wa àánú la rí gbà ọlọ́run gba ọpẹ́ wa. àmín. ayérayé gba ìyìn wa. àmín. ògo ni forúkọ ọlọ́run wa. hallelujah. àwọnú rìn àjò oṣù kẹrin yìí olúwa bá wa rìn. àmín má jà farapa. àmín. ẹ̀mí wa ò ní sọnù. àmín. ohun rere gbogbo tá a kó wọnú rìn àjò oṣù yìí kò ní bọ́ sọnù. àmín. nínú ara nínú ẹ̀mí gbogbo ènìyàn tó ń gbóhùn yìí lórúkọ jésù a ò ní dínkù. àmín. àmín a ó máa pọ̀ sí. àmín. yóò dára fún wa. àmín. programu tòní di ọwọ́ rẹ àfàlẹ́ ọlọ́wọ́ ẹ̀mí mọ́ gba ìṣàkóso. àmín. kọ́ wa mọ̀ ọ́ sọ. àmín. kọ́ wa mọ̀ ọ́ gbọ́. àmín. lópin gbogbo ká lè yìn ọ́. àmín. ká sì máa dúpẹ́. àmín. jésù kristi olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù. olórúkọ. wákàtí kan pẹ̀lú ọlọ́run àlejò mi tí a máa rìnrìn àjò lénìí wọ́n ti wà nínú ilé pẹ̀lú wa evangelist Florence Akande ajínrere Florence Akande láti ìjọ the First Christ Gospel Ministries màmá ẹ kí àwọn èèyàn wa nílé ẹ kí àwọn èèyàn wa nílé mo kí gbogbo ẹ̀yin olùgbọ́ wa nílé ní orúkọ Jésù a ìsinmi ìní a ó ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ lórí òkè ìpẹ́ ní orúkọ Jésù. àmín. ẹ máa wò ó pé irú èèyàn wo ni ọmọkùnrin báyìí. àwọn ìránṣẹ́ Ọlọ́run obìnrin ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run obìnrin mi tiẹ̀ kì í mọ bí màá ṣe dí pẹ̀lú wọn lọ́pọ̀lọpọ̀ ìránṣẹ́ ọlọ́run obìnrin ṣùgbọ́n mo wádìí yín púpọ̀ púpọ̀ o. ṣé ẹ máa bínú sọ̀rọ̀ tí mò ń sọ báyìí tó rọ́pọ̀lọpọ̀ ìránṣẹ́ ọlọ́run obìnrin túbú lé gèrè òde ni wọ́n mo wádìí yín mo béèrè yín dáadáa mo dẹ̀ nígbàgbọ́ pé àwọn ohun tí ẹ máa sọ náà á jẹ́ àwọn ohun tí ẹ jẹ́ gẹ́gẹ́ báwọn èèyàn ṣe sọ. wọ́n lọ́mọ ọlọ́run níyìn inú mi dùn. lórí ọ̀rọ̀ obìnrin náà la fẹ́ sọ nígbà tá a parí ètò lọ́sẹ̀ tó kọjá ẹ jẹ́ kí n mú láti bẹ̀rẹ̀. ọkùnrin kan pè mí ó ọlọ́run níyàwó òun ó ní wòlíì ó ní wòlíì ni ó ní gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó pé táwọn súnmọ́ra àwọn last bí ọkọ àti ìyàwó wọ́n láti tó bí ọdún bíi mẹ́ta wọ́n ní wọ́n láwọn ń gbààwẹ̀ olúwa sọ wípé wọ́n nígbà táwọn tiẹ̀ wá gbìyànjú pé ìyá alágbẹ́jájọ wọ́n fìyà jẹ mí wọ́n fìyà jẹ wọ́n ló ní òun ti dìyàwó jésù pé ọlọ́run sọ fóun wípé òun ò gbọ́dọ̀ ní nǹkan kan ṣe pẹ̀lú ọkùnrin kankan mọ́ ìyẹn ọkọ inú ilé ẹ̀ ah, ẹ máa wò pé irú ìbéèrè ò lọmọ yìí béèrè kí lẹ rí sọ sí irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ nínú ìdílé ẹ̀yin gẹ́gẹ́ bí ẹni tí Ọlọ́run fún níṣẹ́ ìrànṣẹ́ àti máa bá àwọn obìnrin sọ̀rọ̀ àti nípa ìjọ kí ló ń tẹ́ ẹ rí ká bẹ̀rẹ̀ láti ibẹ̀ yẹn torí ibi tí mo fẹ́ lọ́pọ̀. ohun tí mo rí sí irú ìṣẹ̀lẹ̀ bíi eléyìí ni pé irú màmá yẹn òye ọ̀rọ̀ Ọlọ́run òye wọn tó torí nínú ìwé Kọ́ríńtì kínní orí keje ẹsẹ̀ ìkíní sí karùn-ún ọ̀rọ̀ Ọlọ́run sọ nípa ìbálòpọ̀ pé bí a bá tiẹ̀ fẹ́ gbààwẹ̀ kó jẹ́ ìfìmọ̀ṣọ̀kan pẹ̀lú ọkọ àti aya pé kí wọ́n fi ara wọn fún àdúrà pé lẹ́yìn ìgbà náà kí wọ́n sì tún jùmọ̀ pàdé Ọlọ́run tó sọ yẹn kò tún lè sọ nǹkan mi. ọdún mẹ́ta wọ́n ti wá ní Jésù pọ́lọ́ ń sọ pé àwọn ò gbọ́dọ̀ súnmọ́kùnrin mọ́ aṣọ́lọ̀ máa ń sọrú nǹkan bẹ́ẹ̀ yẹn. ọlọ́run ò ní yàwó ń yàwó gbà so àìní ìmọ̀ ó máa ń sún èèyàn dé ìkórìtà yẹn torí pé tó bá jẹ́ pé wọ́n nímọ̀ nǹkan tí ọ̀rọ̀ ọlọ́run sọ àwọn náà mọ̀ wípé ọlọ́run ò lè ṣe lòdì. ṣé ẹni àìní ìmọ̀ àbí wọ́n ti ń gbóhùn kóhùn àbí wọ́n gbóhùn bóyá wọ́n fẹ́ẹ́ fi skóòpù páàkì dádì. tí òye ọ̀rọ̀ ọlọ́run bá yé wọn sà wọn ò ní ṣe lòdì sí ìfẹ́ ọlọ́run torí pé a gbọ́dọ̀ ní ìbẹ̀rù ọlọ́run lọ́kàn gẹ́gẹ́ bí ọlọ́run ti ṣètò ìdílé. gẹ́gẹ́ bí ọlọ́run ti ṣètò ìdílé. bẹ́ẹ̀ni ohunkóhun tá a bá ń ṣe sí ọkọ wa à ń ṣẹ̀ sí ọlọ́run tí a bá lọ ṣe lòdì. nítòótọ́ gẹ́gẹ́ bí àlàkalẹ̀ bíbélì gẹ́gẹ́ bí ètò ọlọ́run àti gẹ́gẹ́ bí nǹkan tí à ń kà nínú ọ̀rọ̀ ọlọ́run bí ìfàmì òyàn bó bá ṣe ń pọ̀ sí fífàmì òyàn bẹ́ẹ̀ ni ìrẹ̀lẹ̀ ló yẹ kó wà even gan àwọn ọkùnrin míì tó bá ti rẹ́gbẹ́ bàbá wọn tó ń pè wọ́n ní dádì tó ń pè wọ́n ní bàbá kíní yẹn dẹ̀ kọ́ mọ̀ bàbá bàbá bàbá àyìn táyàn bá pè mí ní bàbá agbanlágbàtàn àyà mi ó já gara ọlọ́run ló ń já agbanlágbàtàn jẹ́ mo ti gbára mi ta hmm. ẹlòmíràn tún ní bàbá oníwàásù bàbá bò ó bọ́ bá ti rẹ́gbẹ́ bàbá wọn tó ń kúnlẹ̀ ó dàbí pé ah, ẹ máa ríran iṣẹ́ ọlọ́mìta máa gapá ó yá kúnlẹ̀ kí n súre fún ẹ kí n màmá ẹgbẹ́ bàbá rẹ̀ ẹlòmíà máa sọ pé ọmọ mi ẹgbẹ́ bàbá ẹ̀ ló ń pè lọ́mọ ẹ̀ ẹ̀ àwa lọ sọ́dọ̀ àwọn ọkùnrin lẹ́ni àwọn obìnrin ìránṣẹ́ ọlọ́run wọ́n máa ń ní gbéraga ó dàbí pé bọ́ ṣe ń pè wọ́n mọ́mì mọ́mì mọ́mì prophetess ìyá wa ìyá wa ìyá wọ́n máa ń ní ìgbéraga ẹ wá jẹ́ ń fi bọ́ ṣe ń ṣe pẹ̀lú àwọn ọmọ ìjọ tó rẹ́lòmíì tí ọmọ ìjọ bá gba báàgì lọ́wọ́ ẹ̀ gbogbo wọn rògo àṣẹ ìpè yóò fi ṣépè fún gbogbo wọn ni wọ́n wẹ́rọ̀ gba báàgì lọ́wọ́ ẹ̀ ẹ ìdílé lèmi ń sọ̀rọ̀ lé lórí bẹ́lòmíì ṣe ń ṣe pẹ̀lú ọkọ ẹ̀ à kò dá o bó ṣe ń ṣe pẹ̀lú ọkọ ẹ̀ ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí nípa ìgbéraga ṣó yẹ kí obìnrin tiẹ̀ gbéraga pé òkúkú mọ̀ ìpè tó ń bẹ lórí mi ẹ bá ń bá àwọn ìránṣẹ́ olóbìnrin sọ̀rọ̀ lábala ti ìgbéraga pàápàá sí ọkọ wọn. ohun tí bíbélì sọ lórí ìgbéraga nínú pétérù kínní orí ìkarùn-ún ẹsẹ̀ ìkarùn-ún sí ìkẹfà bíbélì sọ pé ẹ̀yin ìpẹ́ rẹ̀ ẹ máa tẹríba fún àwọn àgbà ó ní ẹ máa tẹríba fún ara yín ó nítorí ọlọ́run kọjú ìjà sí àwọn agbéraga ṣùgbọ́n júbà àwọn onírẹ̀lẹ̀ ohun tí mo rí sọ lórí ìgbéraga ni pé tí kì í bá ṣe pé èèyàn bá jẹ́ ọmọ ọlọ́run lákọ̀ọ́kọ́ kó tó dìran sí ọlọ́run ó lè máa gbéraga ṣùgbọ́n tó bá jẹ́ pé èèyàn jẹ́ ojúlówó ọmọ ọlọ́run yóò mọ̀ pé kò sí ní tóun rí gbà bí kò ṣe pé àfihàn látọ̀dọ̀ ọlọ́run wá ìdílé rẹ̀ òun sì làkọ́kọ́ torí ọ̀rọ̀ ọlọ́run sọ pé ọkọ ní ṣe orí aya bí kristi ti ń ṣe orí ìjọ rẹ̀ níwọ̀n gbà tá à ń bọ̀wọ̀ fún kristi ohun tí bíbélì sọ fún obìnrin náà ni láti bọ̀wọ̀ fún ọkọ rẹ̀ tí ṣe orí rẹ̀ kó tó di pé màá ṣe ojú òpó sílẹ̀ ẹ jẹ́ n tún béèrè ìbéèrè méjì sí ẹ àwọn ọkùnrin tí wọ́n tí wọ́n tí wọ́n jẹ́ aláìgbàgbọ́ àbí tó jẹ́ pé ìyàwó wọn bẹ̀rẹ̀ iṣẹ́ ìrànṣẹ́ tí ó jẹ́ pé òye òye wọn tó ìyàwó dẹ̀ rè ẹni tó máa kú ló máa kú o jésù etí mo gbà ẹ́ à <laughs> jésù etí mo gbà ẹ́ tó lè fi lélẹ̀ fódìdí ọ̀sẹ̀ mẹ́ta ọ̀sẹ̀ mẹ́rin ṣé kí lẹ rí sọ sí yẹn àbí ṣé tọkọ ló máa gbọ́ àbí ti ọlọ́run tí ó rán níṣẹ́ àbí ṣé ti ọlọ́run ló máa gbọ́ àbí tọkọ ó lọ́lọ́run pòun ọlọ́run dẹ̀ rán níṣẹ́ pé ókè o lọ máa lọ máa bá mi ṣiṣẹ́ ìrànṣẹ́ káàkiri ọkọ dẹ̀ rèé aláìgbàgbọ́ tí ò fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ẹ̀ tó o bá fi lè jáde máa lọ o padà wọnú ilé ìmọ̀ ó dẹ̀ sọ pé ọlọ́run ní kò ń lọ bó o ní ẹ ṣe rí sírú ìrìn àjò bẹ́ẹ̀ yẹn. bí ọlọ́run bá pe obìnrin ohun àkọ́kọ́ ni pé irú obìnrin bẹ́ẹ̀ ó ń láti fi ọkàn ọkọ rẹ̀ síwájú ọlọ́run kí ọkọ yẹn náà kí ọlọ́run lè bá pàdé lórí iṣẹ́ ìránṣẹ́ yẹn láti fún lórí ọ̀fẹ́ ṣùgbọ́n ohun tí bíbélì sọ ni wípé bí ọ̀rọ̀ ènìyàn tó bá kọlu ti ọlọ́run ti ọlọ́run ló yẹ kéèyàn kọ́kọ́ gbọ́ ṣùgbọ́n síbẹ̀ kó tó di pé èèyàn ó wàá ṣe lòdì sí ntọ́kọ rẹ̀ ń sọ òun náà yóò ti ràn kúnná pẹ̀lú ọlọ́run yóò sì ti fi ìrẹ̀lẹ̀ àti ìwà rà á lọ́wọ́ ọkọ débi pé ọkọ gan ó lè gbà wípé lóòótọ́ ọlọ́run pe ìyàwó òun torí a rí àwọn míì tó jẹ́ pé aláìgbàgbọ́ lọ́kọ wọn tí ọlọ́run dẹ́ pè wọ́n ṣùgbọ́n pẹ̀lú ìwà ọmọ ọlọ́run tí wọ́n ní kò lè jẹ́ kọ́kọ́ wọn dìnáì wọn fún iṣẹ́ tọ́lọ́run pè wọ́n sí. Si so wọn. mo ti ẹ̀ gbọ́ kan jọ kan tíyàwó ní tíyàwó sọ pé màá bá yín tẹ́ bá ti rí ìyàwó mi tẹ́ fẹ́ fẹ́ ẹ fẹ́ iṣẹ́ ètè mi gbà ẹ̀ iṣẹ́ ètè mi gbà ẹ̀ kò sáàyè gbogbo à ń dáná fẹ́ nìkan ṣe ogbẹ iṣẹ́ yìí tí mo gbà ẹ̀ tẹ́ bá ẹ sọ pé mi ni mo ní kẹ́ pé iṣẹ́ yìí tí mo gbà ẹ̀ ṣé ẹ rí i pé kí lè fẹ́ sọ ń pa iṣẹ́ yìí tó gbà tí ó ń sọ irú yẹn fọkọ ẹ̀. olóòtú iṣẹ́ tí a gbà lákọ̀ọ́kọ́ gẹ́gẹ́ bí obìnrin ìdílé wa ni àkọ́kọ́ iṣẹ́ ìránṣẹ́ obìnrin kó tó kan iṣẹ́ ìránṣẹ́ mìíràn tọ́lọ́run lè fi lé wa lọ́wọ́ iṣẹ́ ìránṣẹ́ wa bẹ̀rẹ̀ lórí ọkọ wa gẹ́gẹ́ bí ọlọ́run ti jẹ́ olùdásílẹ̀ ìdílé so èyí tá a gbọ́dọ̀ kùnà rẹ̀ torí pé ìríjú ọlọ́run la jẹ́ lórí ilé yẹn a ó jìyìn fún ọlọ́run bí a bá ṣe ṣe ìdílé yẹn níwájú ọlọ́run. ẹ jẹ́ wá sọ̀rọ̀ lórí ìtọ́jú inú ilé ìtọ́jú inú ilé ìtọ́jú inú ilé ah ilé ẹlòmíì ò ṣe é kó tí wọn bá rí tó bá ṣe fìlà bíi fìlà yín mọ́ mi èmi kú délé yín rí tẹ̀bá ní bóyá mò ń sọ̀rọ̀ sí yín bọ̀ ká bára wa wí inú stúdíò tí wọn bá rí tó bá ṣe fìlà báyìí tó bá múra ah òun kò tiẹ̀ ní jẹ́ ká lè jò wọlé àyà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn dádì mi sàn wọ́n á ní káwọn wọ́n á ní ọlọ́jókòó nu chọ́ọ̀chì ṣíṣe pé bóyá kò rẹ̀ wọ́n ó ti rẹ̀ wọ́n wọ́n á máa ṣọ torí lé wọn kò ṣeé kó kò ṣeé kó obìnrin mi yọ̀bùn débi pé èké ni kí lẹ rí sọ sí yẹn kò ní tọ́jú ọmọ kò ní tọ́jú ilé kò ní tọ́jú ṣùgbọ́n tó bá dé church báyìí tó bá ya gèlè tó bá ẹ̀yin ṣé ẹ̀yin kí lẹ àbí ṣé kì í ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó ń ṣiṣẹ́ ìránṣẹ́ obìnrin tẹ̀ ń ṣe ṣé kì í ṣẹlẹ̀ ẹ̀ gbọ́rú ẹ̀rí kí wọ́n dàbí pé mo fi ń bá àwọn obìnrin ìyàwó ọ̀rẹ́ mi kan ọ̀rẹ́ mi yẹn sọ pé ìyàwó òun ló jẹ́ kó mọ̀ pé bedsheet ó ní side a àti side b ó nígbà tí side a bá dọ̀tí òun ṣé ẹ ti fọ bedsheet náà mo yí padà ni pé nígbà tí ó ní gbogbo àwa máa rùn ah, kí ni ẹ rí sọ sírú ìrìn àjò bẹ́ẹ̀ yẹn. ọlọ́run gan kórìíra ìwà ọ̀bùn so obìnrin gbọ́dọ̀ neat nínú ilé pàápàá nígbà téèyàn bá ń bímọ méjì mẹ́ta inú ilé á máa dọ̀tí torí àwọn ọmọ yẹn kò síbi tí wọ́n ní sọ nǹkan sí àwọn ọmọ nǹkan kan ìyẹn ni ìyá ò fi tún wá agbára mú sí pé òun ní iṣẹ́ tó pọ̀ láti ṣe torí pé òun ní ó mọ̀ wípé àwọn ibi tán fi àwọn nǹkan yìí sí kò yẹ kó wà níbẹ̀ tí yóò sì place everything síbi tó yẹ kó wà so ìwé oníwàásù orí kẹwàá ẹsẹ̀ ìkejìdínlógún ó ní nípa ọ̀lẹ ọwọ́ ilé a máa jò nípa ìlọ́ra púpọ̀ igi ilé a máa wú ìyẹn ni pé tí obìnrin bá ya ọ̀lẹ ó lè tu ilé rẹ̀ so obìnrin tó bá bára rẹ̀ nípò wípé ó máa ń rẹ̀un jù àti pé òun ìfẹsẹ̀ ṣe ó gbọ́dọ̀ gbára mú kó dẹ̀ mọ̀ wípé òun ti wọnú ilé tóun ó ti ṣiṣẹ́ bóyá kì í ṣiṣẹ́ ńlé bàbá rẹ̀ tẹ́lẹ̀ tó ti e lọ́kọ tó sì ń bímọ dandan ni kó ṣiṣẹ́ ṣùgbọ́n lónìí mo rí i pé ọ̀pọ̀ àwọn ọ̀dọ́bìnrin tó ń lọ́kọ ń sìn wọ́n kúkú ń gba àwọn tó ń bá wọn tó ń lè ṣe ni torí pé wọ́n rí i pé àwọn ò lè ṣe. ibi mò ń lọ gan nìyẹn pásítọ̀ ọ̀rẹ́ mi kan nìyẹn ó ní nígbà tí gbogbo ẹ̀ sú òun ó lóun wá gbìyànjú láti ẹ̀pù ọ̀rẹ́ òun ní eléwúrà lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ wa ń bí ni o báwọn ọmọ bá lọ skul kò ní múra fọ́mọ kò ní ṣe ogbẹ́ ó lóun wá wò pé ó da òun á máa assist ìyàwó òun òun á bá a múra fáwọn ọmọ gbogbo ẹ̀ ó nígbà tí òun bá a múra pé ní skul gan wọ́n sọ pé ah, ẹnujọ́ mẹ́ta ẹ̀yin ọmọ ẹ máa ní ti ẹ máa dùn wò ó ní bọ́ǹgbà tó ti di pé bóyá òun lọ sí ṣòru òun dé ìyàwó àwájí òun dadi ṣé ẹ̀ ní múra fáwọn ọmọ lẹ́ni ó ń wò pé ah, nǹkan míì ti ń dé o ó fi iná dídá ó fi gbogbo ẹ̀ lẹ̀ fún òun ló máa ṣe gbogbo ẹ̀ pa ah, ó wá ṣẹ̀ṣẹ̀ wá lọ gba ọmọ ọ̀dọ̀ oníyàwó àpọ̀jókòó ti tẹlifíṣàn ni DSTV ni gbogbo ẹ̀ ló bọ̀ síbẹ̀ nǹkan tó ọmọ ọ̀dọ̀ náà bá ọmọ ọ̀dọ̀ náà wá bẹ̀rẹ̀ sí ní dọ̀tí nígbà tí ò sí ẹni tó pù tẹ̀ true gbogbo ẹ̀ gbogbo ọgbọ́n tó lè dá ló lòún dá ó ní obìnrin yìí ò change o kí lè rí sọ sírù yẹn. àwọn Yorùbá sọ pé ilé la ti kẹ́sọ̀ọ́ ròde obìnrin tó bá ti ní ẹ̀kọ́ ilé kó tó kù nílé tó bá dé ilé ọkọ rẹ̀ kò ní lè ní lára láti fi gbogbo ohun gbogbo sí ètò nínú ilé ìmíì ni pé ó dára kí ìjọ Ọlọ́run kó máa ṣètò ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn obìnrin lóòrèkóòrè ọ̀pọ̀ nǹkan tẹ́lòmí ò mọ̀ tàbí tí ó kà sí nígbà tó bá ń gbẹ́kọ̀ọ́ lórí rẹ̀ léraléra a lè ṣàtúnṣe ọ̀nà rẹ̀ á dẹ̀ lè mọ̀ wípé nǹkan yìí ò dáa yóò dẹ̀ lè ṣe. tí irú yẹn náà bá tún wá ń ṣèdánilẹ́kọ̀ọ́ fáwọn obìnrin ńkọ́ àṣebó wà nínú ìwé bẹ́yẹn lórí Google how to Google ó gbé wa òun náà tún ṣèdánilẹ́kọ̀ọ́ fáwọn obìnrin ẹgbẹ́ gẹ́gẹ́ bí ìyá yáàdì òun náà ṣèdá ẹjẹ́ á máa tọ́jú ilé ẹjẹ́ á máa tọ́jú àwọn ọmọ wa ẹjẹ́ á máa àtàwọn yàrá máa pẹ́ kẹ́ni kẹ́ni ṣé ètà ń wò yìí <laughs> ọ̀rọ̀ dánilẹ́kọ̀ọ́ wẹ́ mọ́mì ti sọ ọ̀nà àbáyọ kan ṣé ẹ tún fẹ́ fìkan kun ni a fẹ́ ṣe ojú òkú sílẹ̀ kí ìjọ ọlọ́run máa gbé àwọn ènìyàn wá fáwọn obìnrin láti fún wọn ní ẹ̀kọ́ yóò lè jẹ́ kí ọ̀pọ̀ obìnrin tí ò mọ ohun tó yẹ kó ṣe tàbí tó ń fi ohun tó yẹ kó ṣe sílẹ̀ láì ṣe láti lè mọ̀ pé yẹ kó ń ṣe àti láti lè gbìyànjú láti lè ṣe ohun tí mò ń sọ ni. mo fẹ́ sójú òpó sílẹ̀ ẹ̀yin ìyá wa nílé ẹ má bínú sí mi o ẹ mọ̀ pé ńgbà tá a sọ tàwọn ọkùnrin that is me mo máa ń fẹ́ kí program real kì í ṣe pé bóyá mo dojú ìjà kọ ẹ̀rí pọ́dọ̀ àlejò mi gan mo ti bẹ̀rẹ̀ so zero eight zero three two three two one zero five nine zero eight zero seven seven seven seven one zero five nine fún àwọn tó wà lókè òkun plus two three four eight zero nine two two two one zero five nine ìbéèrè tẹ́ ẹ bá ní ẹ béèrè lọ́wọ́ àwọn màmá wa mo mọ̀ pé ọlọ́run á lò wọ́n láti dá wa lóhùn. hello. hello. ẹ yí ohun tẹ́ fi ń pè wá sílẹ̀. hello. hello tẹ́ bá ti pè wọlé ohun tẹ́ fi ń pè wá ẹyí sílẹ̀ etí ò gbọ́ méjì ẹ jọ. hello. ẹ kálẹ́ o. god bless you sir ẹ kálẹ́ sir. ṣe pẹ́ẹ́sì pẹ̀lú ẹ̀ sà. bẹ́ẹ̀ ni sà. ẹ jọ mo fẹ́ béèrè ìgbọ́wọ́ àlejò wa pé obìnrin tí ó fi tí olóbìnrin sọ pé fún odidi ọdún mẹ́ta ìpinnu àtọkùnrin wọn tó mọ́ra wọn yẹn ṣé ìlànà ọlọ́run ni kì í ṣe ìlànà Ọlọ́run ṣá ìwé mímọ́ ò kọ́ wa bẹ́ẹ̀ torí ìwé mímọ́ ṣètò pé béèyàn bá fẹ́ gbààwẹ̀ kó jẹ́ ìmọ̀ àti ọkọ àti aya kí wọ́n jọ jùmọ̀ ṣe tí wọ́n ti gbàdúrà tán kan tún jùmọ̀ pàdé nípa ìbálòpọ̀ so kì í ṣe ìfẹ́ Ọlọ́run. hello. hello. ẹ yí ohun tẹ́ fi ń gbọ́ wa sílẹ̀ ẹ ti wọlé ma god bless you ma. ok ẹ jọ ta ló ń pè ibo lẹ ti ń pè wá. evangelist ọ̀páfọlá ni. yes ma láti odi rẹ́mọ. ok ma. àwọn nǹkan tí màmá wa ń sọ yẹn ó rí bẹ́ẹ̀ kò dẹ̀ rí bẹ́ẹ̀ ní ọ̀nà méjì obìnrin tó sọ pé jésù lòun fẹ́ kò mọ nǹkan tó ń ṣe kì í ṣe jésù ló ń obìnrin tó dẹ̀ tún yọ̀bùn charity nurse at home nǹkan kan ló ti happen nínú ayé ẹ̀ nígbà tó ti ń lè wo fíìmù tó ń wo tv tó lọ ń pe ọkọ ẹ̀ ṣe ń gbọ́rọ̀ mi tó ń sọ pé dáàdi ṣe ń múra fáwọn ọmọ yìí ó fẹ́ sọkùnrin yẹn di gbẹ̀rù dání ọlọ́run ò dẹ̀ sọ ká máa ṣe bẹ́ẹ̀ ká tọ́jú ọkọ wa ká tọ́jú ọmọ wa á fún wa o olóògbé á fún wa màmá á fún yín o. amen ẹ ṣe púpọ̀ wọn. ẹ yí ohun tẹ fi ń. hello. hello ẹ kalẹ ta ló ń pè ta ló ń pè bọlẹ tí ń pè wá mà. rílíwà ló ń pè bọ christian ni. ẹ wọ́n ń gbọ́ yín. ẹni tí ìyàwó rẹ̀ ti kókó ńlé tí òun àti ọkọ rẹ̀ ti kọra wọn tí àwọn ìjọdẹ mọ̀ sí tọ́wọ́ ṣẹ̀ṣẹ̀ jọyìn pé òun ń ṣe sunday kíkà ṣé ó bójú mu tó tún ṣiṣẹ́ bí náà nínú ṣọ́ọ̀ṣì bí Sunday school teacher tó bójú mu. ó yá màmá wọ́n béèrè béèrè lọ́wọ́ yín ni ẹ ló mà ẹ ló mà ẹ kẹ́ ẹ tó kúrò mo fẹ́ béèrè béèrè kan ẹni tí ìyàwó rẹ̀ kó kúrò nílé ẹni tí òun eh. àtìyàwó rẹ̀ kọra wọn mo fẹ́ kẹ́ ẹ ṣàlàyé méjì lẹ́sọ ẹni tí ìyàwó ẹ̀ kó kúrò nílé tí wọ́n ti kọra wọn tí wọ́n kọra wọn wọ́n jà ó wá mú ó sà kúrò nílé wọn ò já. ó wá lé ìyàwó ẹ̀ kúrò nílé. bẹ́ẹ̀ni tí ìyàwó wa ṣẹ̀ṣẹ̀ lọ ṣe sunday school teacher. ok mọ́mì. tọ́wọ́ abójú mu. ẹ àwọn màmá máa dá wa lóhùn. kì í ṣe ìyàwó ló kó kúrò nílé ọkọ ló kó kúrò nílé so ìgbà tíyàwó dẹ̀ ti ń ṣiṣẹ́ tẹ́lẹ̀ nínú ìjọ wọn lè ti torí pọ́kọ rẹ̀ kó kúrò nílé kan wá yọ kúrò níbi òṣìṣẹ́ torí kì í sóun ló kọkọ ẹ̀ sílẹ̀ ọkọ ló lọ kúrò nílé. méjèèjì lẹ́ mú o ṣẹ́rí méjèèjì ni kẹ́ ẹ mú mọ́ mi ẹ mú lẹ́yọ kọ̀ọ̀kan ọkọ àtìyàwó ìyàwó kó kúrò nílé ṣé ọkọ yẹn ní ráìtì láti tẹ̀síwájú gẹ́gẹ́ bí ìránṣẹ́ ọlọ́run ọkọ kó kúrò nílé ṣé ìyàwó ní ráìtì láti tẹ̀síwájú gẹ́gẹ́ bí Sunday school teacher ohun tó ṣẹlẹ̀ ni pé tó bá jọkọ ló kó kù ńlé ó yẹ kí àwọn ènìyàn nínú ìjọ kan gbìyànjú láti bá wọn la ìjà yẹn ṣùgbọ́n tí wọ́n bá gbìyànjú láti ṣe tí wọ́n ń rí ṣe tó sì yẹ pé kì í ṣe fọ́ọ̀tù ọkọ wọn lè yọ níṣẹ́ tí kì í dẹ̀ ṣe fọ́ọ̀tù ìyàwó wọn lè gba iṣẹ́ tó ń ṣe nínú ìjọ lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé ìyàwó yẹn ló lágídí tí ò gbọ́ràn wọn lè yọ níṣẹ́ pé kò fi gbọ́ràn kó fi mọ nǹkan tó ń ṣe bó bá dẹ̀ jẹ́ ọkùnrin náà ni wọ́n lè gba iṣẹ́ yẹn lọ́wọ́. gẹ́gẹ́ bí àkọsílẹ̀ Paul Aposteli. kan fún ẹlòmíì. mo ní gẹ́gẹ́ bí àkọsílẹ̀ Paul Aposteli. bẹ́ẹ̀ ni kan fi fún ní ìbáwí kó lè mọ nǹkan tó ń ṣe. ok ma ṣé ohun táwọn màmá wa ṣe tó fi dá yín lóhùn ṣé ó yé yín dáadáa. Paul Aposteli sọ pé tí obìnrin kan tó bá jẹ́ aláìgbàgbọ́ bí Paul Aposteli ṣe sọ nìyẹn tó bá yẹra fúnra lára rẹ̀ àbí ọkùnrin tó bá yẹra fúnra lára rẹ̀ pé kí wọ́n jọ̀wọ́ rẹ̀ nítorí àbí. bẹ́ẹ̀ni. bọ sunday school teacher ni a lè pè láláì gbàgbọ́ ọkọ náà dẹ̀ jẹ́ ìránṣẹ́ ọlọ́run bó tiẹ̀ jẹ́ pé wọ́n sọ bẹ́ẹ̀ ẹ ti sọ pé tó bá gbé gbèsè nígbà tí kì í ti ṣe pé òun ló lọ bọ̀ tó bá jẹ́ pé obìnrin yẹn ló kọ ọkọ kò tọ́ sí ẹni tí. ó yẹ kó máa darí àwọn èèyàn láti ṣe ohunkóhun náà jọ. ṣùgbọ́n tó bá jẹ́ pé ọkọ ló kọ́ tọkọ kọ̀ kẹ́rù tọkọ kọ lọ. wọn lè gba iṣẹ́ tó ń ṣe lọ́wọ́ rẹ̀ láti tún fi sínú ìbànújẹ́ kejì. ẹ jẹ́ ká tún gba ìpè bíi méjì sí. hello. hello ẹ ká lẹ́ kú ètò. ẹ ká lẹ́ sà. ọ̀rọ̀ àgbèrò. àmín. ẹ jọ ìbéèrè kan ni mo fẹ́ bèèrè lọ́wọ́ mọ́lùwà àlejò wa um, ọ̀gbẹ́ni. Um, akíngbadé ló ń sọ̀rọ̀ láti olùlọ́yọ̀ ní ọ̀nà àrà. yes sir. ẹ jọ̀wọ́ ọkùnrin ìbáàjẹ́ ọkùnrin tàbí obìnrin eh, tí wọ́n wà nínú iṣẹ́ ìránṣẹ́ wọ́n lè tó ẹni ọdún mélòó ìgbọ́n bá sùn nínú olúwa tí wọ́n fi lè sọ pé àwọn dúró bẹ́ẹ̀ ní òpó tí àwọn kò ní ẹnì kejì mọ́. ohun tí bíbélì sọ nínú ìwé mímọ́ ni wípé ẹni tí ò bá ti pé ọmọ ọgọ́ta ọdún sixty years kan mọ́ kọrúkọ rẹ̀ sílẹ̀ bíi opó. fóbìnrin. fóbìnrin. mo dẹ̀ wòye pé ìyẹn náà lè tún ṣiṣẹ́ fún ọkùnrin náà torí pé ó tiẹ̀ dàbí ipá àwọn ọkùnrin ìgbà tí wọ́n bá ń dàgbà lọ yẹn gan-an lára wọn ṣe múra gan-an. ni wọ́n nílò olùrànlọ́wọ́ ṣe rò pé gbogbo àwọn ọmọ ti máa lọ ètò ọkùnrin àti fẹ́yàwó obìnrin àti fọkọ táyẹn gan ni wọ́n nílò olùrànlọ́wọ́ ẹni tí wọ́n máa bá sọ̀rọ̀ mm. ká má lọ rán dádì sí ọ̀run tí wọ́n ti rẹ̀ dí àti lọ so tó túmọ̀ sí pé nírú àkókò yẹn gan wọ́n nílò ẹ̀ mm. ṣùgbọ́n ẹ ti sọ pé obìnrin sixty tóbìnrin bá ti kọjá sixty. tí ó bá ti tó sixty bíbélì ní kán mọ́ kọrúkọ ẹ̀ sílẹ̀ bíi opó ṣùgbọ́n tó bá ti tó sixty tó bá lè dúró kó dúró ohun tí bíbélì pè lópò ní sixty years. ọkùnrin ń kọ́ àbí bíbélì ò sọ nǹkan pa àwọn ọkùnrin bíbélì ò sọ iye ọdún àwọn bàbá wa tiẹ̀ tí a ti mọ àwọn bàbá wa tiẹ̀ ti fàpẹ́ lélẹ̀ seventy five at least mo lè sọ bíi bàbá bíi mẹ́ta seventy five tí ọlọ́ndẹ̀ yan ìyàwó mi fún wọn nígbà tí ìyàwó wọn sùn so pẹ̀lú àtẹ̀lé àwọn bàbá bàbá ẹ má ṣe bàbá bàbá. hello. ẹ kálẹ́ sà ẹ kálẹ́ sà. God bless you sir. thank you sir èmi ni mo pè ní last eh, last week lórí private number yín. tíyàwó yín bá lọ ń gbóhùn yín báyìí ńkọ́. <laughs> ẹni kò sábà gbọ́ kì í sábà gbọ́. ok. bẹ́ẹ̀ni mi ní dárúkọ. tẹ́ ẹ sọ pé ọdún mẹ́ta. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ó yẹ ṣàlàyé bẹ́ẹ̀ ṣe ṣàlàyé fún mi. ẹ mo ṣàlàyé fún yín pé ó ti ń tó bíi three years tèmi pẹ̀lú rẹ̀ ti súnmọ́ra kan yìí so wòlíì dẹ̀ níyàwó yín. bẹ́ẹ̀ni then nínú ìjọ according to the call ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wọ́n jọ ní ká ní ìfowósowọ́pọ̀ bẹ́ẹ̀ nígbà tí gbogbo nǹkan change so mi ò mọ tó ń lọ nínú ìjọ mọ́ láti di ọdún bíi mẹ́rin ṣe sásìkò yìí débi pé kò tiẹ̀ ìfẹ́ òsì láàrin wa tààrà lọ títí so irú station tí mo wà ń bẹ́ẹ̀ sìn ọdún kejì tí mo ń lò lọ yìí kò pè mí rí ṣùgbọ́n tó bá rí tó bá rí nǹkan tó important tó wá pè mí tàbí kó fúláṣì mi so ó mì pé ìfẹ́ yẹn ti ó ti sink kò sí ìfẹ́ ní àárín wa mọ́. ṣùgbọ́n ṣé ìránṣẹ́ ọlọ́run lẹ́yìn náà sà. anyway kẹ́bí ìfarahàn ọlọ́run mo lè pè bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ tí mo dẹ̀ ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ mo ń ṣiṣẹ́ ara lọ́wọ́lọ́wọ́. ọ̀tọ̀ọ̀tọ̀ lẹjọ́ ń gbé ẹ ibi tí mo ti ń ṣiṣẹ́ ni mò ń gbé. ṣùgbọ́n ẹ máa ń wálé bóyá weekend àbí lóṣù. ẹ tí àbá ti níṣẹ́ sunday mo máa ń lọ sílé. so àwọn dẹ̀ jẹ́ àwọn ń darí ìjọ. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ṣùgbọ́n gbà tẹ́ bá sọ pé ó yá nígbà ẹ̀yin ò níyàwó mi ah. àwọn ò lọ́kọ mi. mi ìka tí ẹ sọ bẹ́ẹ̀ mọ́ torí mo ti fẹ́ dá láṣejù mi so mi ì sọ bẹ́ẹ̀ ẹ jẹ́ kí àwọn màmá wa kọ́ sọ̀rọ̀ lè lórí àbíṣẹ́ eh, tún ní ìbéèrè míì eh, láti béèrè. even gandhi awọsẹ time tó sọnù jọ pé òun ti dorí pé ọkọ ń ní orí lórí tòun tó òun kálukú lórí <laughs> ìyẹn ìyẹn ìyẹn nílò àpérò hmm. ìyẹn àwọn màmá wa máa lórí ìyẹn. ẹ ṣe púpọ̀ màmá mo fẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ lù inú mi wá dùn ẹni yẹn pè mí lọ́sẹ̀ tó kọjá bá a ṣe parí ètò òun ni mo sọ èmi tiẹ̀ ń wò pé sẹ́ni yẹn ò ní máa wò pé ohun tó ń bá mi sọ ní kọ̀rọ̀ inú mi wá dùn pé ó lórí ọ̀fẹ́ láti pè wọlé àwọn obìnrin tó máa sọ pé àwọn ti dọkùnrin o àwọn ti aṣọ́bìnrin lè dọkùnrin ni. obìnrin ò lè dọkùnrin obìnrin náà ni ó sì máa jẹ́ torí a rí nínú bíbélì àwọn obìnrin tó lọ́rùn pé Deborah wòlíì obìnrin ni dẹ̀ lọ́kọ ó dẹ̀ ń sojúṣe rẹ̀ nínú ilé rẹ̀ so àwọn obìnrin bẹ́ẹ̀ wà nínú májẹ̀mú tuntun náà tí wọ́n dẹ̀ ń sojúṣe wọn tán jẹ́ ìránṣẹ́ ọlọ́run ṣùgbọ́n irú tiwọn yìí wọ́n nílò àwọn àgbàránṣẹ́ ọlọ́run láti bá wọn dá sí i torí pé irú màmá yẹn tó jẹ́ pé wọ́n jọ bẹ̀rẹ̀ ní bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n dẹ̀ jọ ń so gbogbo kó tó di pé nǹkan yí dàndé yẹn wọ́n nílò àwọn tó lè bójú àgbà wo pé kí ló ń ṣẹlẹ̀ tí nǹkan fi yí padà tó fi rí bẹ́ẹ̀. ẹ bóyá bàbá dẹ̀ bí àwọn ọmọ mi náà bóyá àwọn náà lọ́rọ̀ sọ ìdí tó fi ní láti pe àwọn àgbàlagbà nìyẹn sẹ́mọ̀ ẹ̀yin onítòjọ́ ẹ̀bí mọ́ ara ẹ̀ mi ì dá yín lẹ́bi o dádì o ṣùgbọ́n ẹ fi ọ̀rọ̀ yẹn lọ àwọn tí ẹ bá rí gẹ́gẹ́ bí bàbá àbí màmá nínú olúwa tí wọ́n jẹ́ ìránṣẹ́ ọlọ́run. àwọn èèyàn máa ń sọ mo dẹ̀ máa ń rí lẹ́kọ̀ọ̀kan mo mẹ́nu bà náà ẹ já kúrò lẹ́nu iṣẹ́ ìrànṣẹ́ màá tún padà gba ìpè tí obìnrin bá wà ní póòsì kan kí ló dé tí àwọn obìnrin máa ń sábà ní ìgbéraga ní póòsì tó bá wà ẹ ọ́fíìsì àbí kinní kan ẹnìkan sọ fún mi ó ń fẹ́ ìyàwó kan tó jẹ́ lára àwọn ọmọ ológun gbogbo ẹ̀ ó ní a kò máa wò ó báyìí a máa wò ó báyìí pé òun á dẹ̀ mọ nǹkan tó ń wò pé nǹkan táwọn ìwọ bloody civilian pé tóun bá sọ nǹkan alákọ̀ máa wo ó ní tó bá máa ṣe nǹkan akọ́kọ́ wo òun ah, <laughs> ó lóun dẹ̀ máa máa rò nínú pé kátó máa máa ìwọ bloody <laughs> civilian tí ìbá ṣe bó ṣe jẹ́ ó lóun gan wò pé ó ti fojú parí òun kí ló dé ṣé bọ́lọ̀ ń ṣe ṣé nǹkan tọ́lọ́ ń kó sínú àwọn obìnrin yẹn ṣé wọn pa ti kó òun ṣe ìrànṣẹ́ àbí àráìtì ah, àbákọ̀ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni abẹ́yìn ò rí bẹ́ẹ̀ abẹ́ ẹ̀ gbọ́ bẹ́ẹ̀ ẹ̀ gbọ́ rí. mo gbọ́ but kì í ṣe gbogbo obìnrin ló máa ń gbéraga ọ̀pọ̀ ìgbà àwọn ọkùnrin míì lè rò wípé torí pé obìnrin ti wà ní ipò yẹn pé a gbéraga tí ó dẹ̀ rí bẹ́ẹ̀ but tá a bá tiẹ̀ wà rẹ́ni tó jẹ́ pé lóòótọ́ ipò tó wà ń gùn láti gbéraga ohun tí mo kíyèsí ni pé téèyàn bá jẹ́ ọmọ ọlọ́run nítòótọ́ tó dẹ̀ mọ ìwé mímọ́ yóò mọ̀ wípé ìgbéraga máa ṣáájú ìparun so ọlọ́run dẹ̀ kórìíra àwọn agbéraga. ṣé mọ̀ pé wọ́n ẹ̀ dẹ́ ìfẹ́ gbéraga o wọ́n kò fẹ́ wọ́n rò pé obìnrin ni mí kọ́ má bàa ráìdì mi wọ́n rò pé obìnrin ni mí wọ́n rò pé obìnrin ni mí wọ́n rò pé obìnrin ni mí kò wá nímọ̀ pé òun ti ń òun ti ń pé wọ́n rò pé obìnrin ni mí màá dẹ̀ fi hàn wọ́n màá dẹ̀ fi hàn wọ́n. sà yes ma. bí ènìyàn bá ní ẹ̀mí ọlọ́run yóò mọ̀ wípé ọlọ́run ló mú yàn jẹ́ nǹkan ìgbéraga èèyàn yóò tún sọ yàn dẹni lẹ́ni so ìrẹ̀lẹ̀ lọ́lọ́run ń béèrè. ẹ worú èdè tí wọ́n ní màmá yẹn pè nínú ìjọ pé orí ni àwọn báwọn ṣe wà ọkọ àwọn gan orí so orí ti di méjì nínú ìdílé wọn nìyẹn. sà ohun tí mo rí nírú yẹn ni pé àìní ìmọ̀ ọ̀rọ̀ ọlọ́run ó lè mú kéèyàn máa ṣe lòdì sí ọkọ rẹ̀ tàbí sí ètò ọlọ́run torí bíbélì sọ fún wa pé ọkọ ní í ṣe orí aya bí kristi ti ń sorí ìjọ rẹ̀ so orí méjì ò sì lè wà èèyàn ò lè lórí méjì kó lè rìn àwọn èèyàn mọ̀ ń sá fún nígboro so orí kan àti ara kan òun ló máa ń wà. láàárín ìṣẹ́jú kan sí méjì ẹ bá mi bá àwọn obìnrin sọ̀rọ̀ ẹ máa jẹ́ kó jẹ́ àwọn ìránṣẹ́ àwọn ìyàwó ìránṣẹ́ ọlọ́run àbáwọn obìnrin ẹ ṣáà àwọn obìnrin sọ̀rọ̀ generally gẹ́gẹ́ bẹ́ẹ̀ mi mo bá ṣe fi sí yín lọ́kàn. mo kí gbogbo àwa obìnrin fún oore ọ̀fẹ́ ńlá tí ọlọ́run fún wa láti dá wa gẹ́gẹ́ bí obìnrin a dẹ̀ kíyèsí pé nígbà tí ọlọ́run ń dá obìnrin ọlọ́run kanlẹ̀ ṣe iṣẹ́ pàtàkì ni toró ní ìfẹ́ sí wa ṣùgbọ́n bó ti dá wa yìí ó fi iṣẹ́ pàtàkì lé wa lọ́wọ́ pé ká jẹ́ olùrànlọ́wọ́ tó dàbí ọkọ wa ọlọ́run dẹ̀ ń retí bóun tó ń fi lé wa lọ́wọ́ ká ṣe é gẹ́gẹ́ bó ti tọ́ àti bó ti yẹ torí bẹ́ẹ̀ mò ń gba gbogbo àwọn obìnrin níyànjú ìríjú ọlọ́run la jẹ́ gbogbo ohun tá à ń ṣe ẹ ká máa ṣe bíi fún olúwa torí pé bí a bá ṣe dáradára a ó gba èrè lọ́wọ́ olúwa ṣùgbọ́n bí a bá tó ṣe lòdì sí ọ̀rọ̀ Ọlọ́run ẹ má gbàgbọ́ wípé ìdájọ́ ń bẹ torí bẹ́ẹ̀ mo rọ gbogbo ẹ̀yin obìnrin bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ ìrírí làwọn obìnrin máa ń là kọjá bọ́dìn dẹ̀ pọ̀ lórí wa ṣùgbọ́n ẹni tó fi wá sípò ó lágbára láti ràn wá lọ́wọ́ àti láti bá wa ṣiṣẹ́ náà mo fẹ́ kí gbogbo àwọn obìnrin ká ní ìbẹ̀rù Ọlọ́run nínú ọkàn wa èkejì ká ní ọ̀run nínú ọkàn wa nípa bẹ́ẹ̀ àní lè jẹ̀bi a sì lè ṣiṣẹ́ ìríjú yẹn bọ́lọ́run ṣe fi lé wa lọ́wọ́ ẹja ní ìbẹ̀rù ọlọ́run gẹ́gẹ́ bí obìnrin tí a rí nínú ìwé òwe orí kọkànlélọ́gbọ̀n obìnrin yẹn ọ̀nà mẹ́rin la gbà rí ìgbé ayé rẹ̀ ó jẹ́ obìnrin rere ó jẹ́ aya rere ó jẹ́ ìyá rere ó dẹ̀ jẹ́ alábàgbé rere gbogbo àwọn nǹkan tó ṣe pátá ọlọ́run gan ó gbé ìyìn fún àwọn ọmọ rẹ̀ náà dẹ̀yìn ṣùgbọ́n paríparí rẹ̀ a rí ó ní ìbẹ̀rù ọlọ́run bíbélì dẹ̀ sọ pé obìnrin tó bá ní ìbẹ̀rù ọlọ́run ó ní ká fi ìyìn fún so mo gba gbogbo ẹ̀yin obìnrin níyànjú ẹ jẹ́ ká ní ìbẹ̀rù ọlọ́run ká dẹ̀ gba ẹ̀mí ọlọ́run láàyè láti ṣiṣẹ́ ìríjú tá a gbélé wa lọ́wọ́ torí èrè ń bẹ fún wa lọ́dọ̀ ọlọ́run àti lórí ọmọ gan èrè ń bẹ fún wa ọkọ wa gan á jẹun ọkọ á jẹ tọmọ á dẹ̀ jẹ tara wa lórúkọ jésù oúnjẹ ọkọ dùn. oúnjẹ ọkọ dùn. ní ọ̀sẹ̀ tó kọjá mo sọ̀rọ̀ mo dẹ̀ yin ọlọ́run àwọn èèyàn dẹ̀ dìde sí dáadáa àti gbogbo àwọn èèyàn tí wọ́n wà lórí ti ẹ̀ka àdúrà ire òwúrọ̀ ohun tí mo gbàdúrà ni pé ní gbogbo ìgbà tẹ́ bá ti ń pe ọlọ́run ọlọ́run á máa dá yín lóhùn tí mo sọ̀rọ̀ ń pa wíìchìá mẹ́ta àwọn èèyàn dẹ̀ dìde pẹ̀lú oore ọ̀fẹ́ èyí tá a rí gbà ara méjì mẹ́ta dẹ̀ tún wà nílẹ̀ tó jẹ́ pé àwọn èèyàn tí wọ́n fún wa pé àlòkù àlòkù àlòkù láàrin ọ̀sẹ̀ yìí màá lọ tún mẹ́ta yẹn ṣe ṣùgbọ́n a nílò tuntun ẹyọ kan sí a dẹ̀ lórí ọ̀fẹ́ láti ríra ní eighty five thousand dípò ninety thousand tí wọ́n pè á ríra ọ̀fẹ́ láti ríra ní eighty five thousand so a sì nílò wíchíà ẹyọ kan sí mo dẹ̀ máa ń sọ̀rọ̀ bí mo ṣe máa ń sọ gbogbo alamọ bí ṣe rí one one thousand ní eighty five places àti rà ó ti yanjú so ẹjọ́ tabarẹ́ ní tí ọlọ́run fi oore ọ̀fẹ́ sílẹ̀ ṣùgbọ́n mẹ́ta tó wà nílẹ̀ yẹn tí mo bá ti tún ṣe tán tàbá wá rí ẹni tó nídìí wíìkì àbò èmi ò rí yín kí n tó gbé fún yín ó bọ̀ kì í ṣe tuntun o àwọn tí bàbá wa ti lò ẹnìkan lò wọ́n kó fún mi mo dẹ̀ rí i pé ó dàbọ̀ a máa túnṣe lọ́sẹ̀ yìí tí a bá túnṣe ṣùgbọ́n a sì nílò tuntun ẹyọ kan sí tàbá rẹ̀ ń tọ́ lọ́n bá fún ní orí ọ̀fẹ́ ó jẹ́ anything tó bá fi sílẹ̀ tó bá ní interest láti dá sí tọ́lọ́mbà fi sí ẹ lọ́kàn ìwọ ṣá send message sí nọ́mbà ti tèmi zero eight zero three three two six eight eight four six zero eight zero thirty three twenty six eighty eight forty six nọ́mbà ti tèmi nìyẹn tó bá ní interest nípa ti wíṣẹ́ àyè òun ni kí ẹ dá sí ẹ jẹ́ kí n jẹ́ kí màmá fi nọ́mbà wa sílẹ̀ kí màmá fi nọ́mbà tiwọn sílẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ mo rí i pé ohun tó ń ṣe ọ̀pọ̀lọpọ̀ obìnrin ni pé ni bá sọ̀rọ̀ mo rí nínú iṣẹ́ ìránṣẹ́ tí ẹlòmíì bá ń bá mi sọ̀rọ̀ báyìí màmá wọ pé ẹni yóò ní problem kankan ju pé kókọ̀ rẹ ni ṣíà ọ̀rọ̀ ẹ̀ pẹ̀lú ṣé tí wọ́n bá pè yín ṣe é máa fààyè sílẹ̀ láti ẹ̀ ti gbọ́ nǹkan tó fẹ́ sọ. nípa orí ọ̀fẹ́ ọlọ́run. ọlọ́run á dẹ̀ ràn wá lọ́wọ́ nọ́mbà wo ló lè pè yín sí mà nọ́mbà tí wọ́n lè pè mí sí zero eight zero. zero eight zero five six. five six. one four. one four. six four. six four. eighty seven. eighty seven lẹ́ǹkan sí ma. zero eight zero. zero eight zero. five six. five six. one four. one four. six four. six four. eighty seven. eighty seven pásítọ̀ Israel Olúwọlé Ezike bàbá tó gbàdúrà fún wa ń bẹ̀rẹ̀ nìyẹn mo fẹ́ kí ẹ fi nọ́mbà yín sílẹ̀ àwọn yẹn lè fẹ́ kẹ́ ẹ gbàdúrà pẹ̀lú àwọn àbí bóyá fún ìtọ́ni nọ́mbà wo ni wọ́n lè pè yín sí sà. nọ́mbà tí ẹ lè pè wá sí ni zero eight zero. zero eight zero. six two. six two. three one three one. five one. five one. one four. one four. ẹ sọ nọ́mbà yẹn lẹ́ǹkan sísà. zero eight zero. zero eight zero. six two. six two. three one. three one. five one. five one. one four. one four. mo kí gbogbo àwọn tó àjọ ìrìn àjò pásítọ̀ abọ́lájí adéyẹmí pásítọ̀ akin convenant pásítọ̀ sunday àfọlábí aláyọ̀ babalọ́lá mo dẹ̀ kí àwọn tí wọ́n tẹ̀lé àwọn mama evangelist florence akande láti the first christ Gospel Ministries mo kí yín ẹ ṣe púpọ̀ púpọ̀ ẹ jẹ́ kí n máa sọ fún wa sílẹ̀ ìpàdé kan ń bọ̀ nínú ọ̀lọ́dọ̀ ayéfẹ́lẹ́ ń bí ní April twenty three láti orí òkè agbanilágbàtàn àti ẹ̀fẹ́ wá gbàdúrà wákàtí mẹ́fà a fẹ́ lu májẹ̀mú orí òkè yẹn láti gbàdúrà nìbàdàn kì í ṣe pé olúwa ò ní ká wá dá orí òkè sílẹ̀ nìbàdàn o ṣùgbọ́n a fẹ́ gbàdúrà aago mẹ́fà àárọ̀ títí dago méjìlá ọ̀sán ni gbogbo ẹ̀yin ọ̀rẹ́ oníwàásù gbogbo ẹ tiẹ̀ wá ẹ jẹ́ ká dọ̀ gbàdúrà àwọn tí wọ́n máa kọ níjọ́ yẹn yínká ayéfẹ́lẹ́ lẹ́yìn yínká ayéfẹ́lẹ́ ṣẹwẹ́lẹ́ jésù akínadé ìdòwú fad dáre power of praise ó máa jẹ́ pàdé àdúrà tí mo dẹ̀ fẹ́ kí gbogbo wa ká darapọ̀ níjọ́ náà god bless you all ẹ ṣe. ìbàdàn kí ni so fresh fm nìbàdàn la wà. miracle center níbẹ̀. Jésù ti ń fọ́ Christ revival miracle center níbẹ̀ ni àṣírí èso ti ń tó. wákàtí ìdáǹdè wákàtí ìtúsílẹ̀ ètò yìí ni ọmọ adésì etí gbọ̀nyìn látẹnu bàbá wa nínú olúwa reverend pf ọwa ti ìjọ christ revival miracle church tó wà ní nọ́mbà seven reverend pf ọwa crescent lẹ́yìn st louis college adéyẹmọlẹ́yà ọ̀túnmọ̀lẹ́tẹ̀ ń bàdàn ẹ̀ máa bá wa ká ní orúkọ ti jésù kristi in the name of Jesus Christ. Ìmọ́lẹ̀ láàrin òkùnkùn ayé. Light in the midst of the darkness of the world. Tàmálẹ̀ sínú ìdílé kọ̀ọ̀kan tó ń gbọ́rọ̀ yìí lónìí Olúwa. Enlighten all the families that are listening to this program right now, O Lord. Gbogbo òkùnkùn tó ń bá àwọn èèyàn wọ̀nyí rìn. Ẹ̀mí mímọ́ palẹ̀ rẹ̀ mọ́. All the darkness walking along with this my hearers. Holy Spirit clear them away. Bí ìmọ́lẹ̀ bá wọlé òkùnkùn máa ń paradà ni when light comes in darkness disappears. kí ìmọ́lẹ̀ ọlọ́run kó gbé òkùnkùn ayé rẹ mì. Let the light of God swallow the darkness of your life in Jesus' name. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Glory be to God in the highest. Ní orúkọ Jésù ni a gba àdúrà. In Jesus Christ's name we pray. Àmín. Amen. Ìbá dára púpọ̀ how good will it have been. kó jẹ́ kí ìmọ́lẹ̀ ọlọ́run ó tàn sínú ọkàn rẹ. and allow the light of God to shine into your heart. ọlọ́run ò sọ pé òun ò ní bá ọ gbé. God do not refuse he living with you ìgbà tó wá ń kanlẹ̀kùn ọkàn rẹ tó ò sílẹ̀kùn ọkàn rẹ sílẹ̀ fún kọ́. But how about he knocking at the door of your heart and you refuse to open your heart to him? Ẹni tí o bá gbà láàyè láti wọlé sáyé rẹ ni ó wọlé sáyé Whosoever you allow into your heart will be the one that will come into your heart. Bó o bá sílẹ̀kùn ọkàn rẹ. If you open your heart kò sí ohun tó ní kí ọlọ́run máa wọ ọdún ilé kó máa bá ọ gbé kó máa jókòó pẹ̀lú ẹ kó sì jọba lórí ẹ pẹ̀lú. there is nothing stopping God from entering your heart to sit down there and reign with you. Mo gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run kan I read one scripture. Nínú ìṣàpọ́sítẹ́lì oríkẹwàá ẹsẹ̀ thirty-eight in the Acts of Apostles chapter ten verse ten. Àní Jésù ti Násárẹ́tì bí Ọlọ́run ti da ẹ̀mí mímọ́ àti agbára lé e lórí ẹni tí ó ń kiri ṣe oore. Ń ṣe dídá ara gbogbo àwọn tí Èṣù sì ń pọ́n lójú nítorí tí Ọlọ́run wà pẹ̀lú rẹ̀. Acts chapter 10, verse 38. How God anointed Jesus of Nazareth with the Holy Ghost and with power, who went about doing good and healing all that were oppressed of the devil, for God was with him. In your present position, the question is, is God with you? Dá mi Answer What is the evidence that you have that God is with you? Lóòótọ́ ló ń jẹ ló ń mu. Indeed, you eat and drink lóòótọ́ ló sùn tó ń jí. indeed you sleep and wake. lóòótọ́ ló lówó lọ́wọ́ o. indeed you have enough money. ṣùgbọ́n jẹ́ kí n sọ fún yín. let me tell you. ǹjẹ́ ọkàn rẹ balẹ̀ pẹ̀lú ohun tó níwọ̀nyí. do you have rest of mind with all these things you have. ohun kan ṣoṣo tó lè fún ọkàn rẹ ní ìsinmi nínú ayé burúkú tá a wà nù rẹ yìí òun ni kó gba ẹ̀mí mímọ́ láàyè nínú ọkàn rẹ. the only singular thing that can give you rest of mind and comfort in this wicked world that we find ourselves is for you to allow the holy spirit to direct your life. níbi tí a kà tán yìí kí ni ìwé mímọ́ sọ pé àdàlẹ́ jésù lórí gan where we just read in the scripture what did the scripture say? we pour upon Jesus head. bíbélì wípé a dá ẹ̀mí mímọ́ àti agbára lé e lórí. the bible said Holy Spirit and power was poured upon Jesus' head. Ẹni tó ń kiri ṣoore. He that goes about to do good. Ó ń ṣe dídá ara àwọn tí èṣù sì ń pọ́n lójú nítorí Ọlọ́run wà pẹ̀lú rẹ̀. And healing all those that are oppressed because God was with him. Èyí fi hàn gbangba dájú wípé kò ṣeé ṣe fún jagunjagun láti lọ sí ojú ogun láì kọ́kọ́ gbé ìhámọ́ra ọlọ́run wọ̀. which means it is impossible for a warlord to go to the battle without first of all putting on the regalia of God. ìyẹn ni pé àwọn jagunjagun tẹ̀mí òun ni mò ń sọ̀rọ̀ lé lórí kì í ṣe jagunjagun nípa tara. now I'm talking about warlords in the work of God we are not talking about the physical soldiers on earth ǹjẹ́ ẹ rí jagunjagun nípa ti ara tó ń lọ sí ojú ogun láì kọ́kọ́ gba training. do you see soldiers going to battle front without first of all receiving training. ǹjẹ́ ẹ rí jagunjagun tó ń lọ sí ojú ogun pẹ̀lú fáàrí ṣíṣe. do you see soldiers that are going to battle front with yanga painting faces. ǹjẹ́ ẹ tilẹ̀ rí jagunjagun tó ń lọ sí ojú ogun láì gbé ìhámọ́ra aṣọ ìbọn bàtà bẹ́líìtì àṣìborí àti ohun tó ń pè ní ìgbáyà ìjẹ́ ẹ̀rẹ́ ẹnikẹ́ni tó lọ sí ojú ogun bíi sójà tí kì í ní gbogbo nǹkan wọ̀nyí lọ́wọ́. Do you see soldiers in the world going to battle fronts without shield, without breastplate, without what we call bulletproof in them as part of the armour to protect them? tó bá lọ sí ojú ogun when he goes to battlefront. ó lè lọ o. indeed he can go. ṣùgbọ́n ó ṣeé ṣe kó fara gba ọta tàbí kó lọ kó má padà wá sílé. there is possibility that without those armour he can go and be wounded or he can even go and do not come back. bẹ́ẹ̀ náà ni nípa ti ẹ̀mí. so exactly it is spiritually. olùfẹ́ ṣiṣẹ́ olúwa láì gbé gbogbo àmọ́ra ọlọ́run wọ̀ ọ̀nà dà tó lè fi ṣe àṣeyọrí ọ̀nà dàtọ́ òfin ní gba ọ̀fà ayé. and you say you want to do the work of God without putting on the whole armor of God how will you not be wounded in battle. lẹ́yìn tí a da ẹ̀mí mímọ́ àti agbára lé Jésù lórí tán ló tó bẹ̀rẹ̀ sí ní kiri sóore tó sì ń ṣe dídára gbogbo àwọn tí Jésù sì ń pọ́n lójú nítorí Ọlọ́run wà pẹ̀lú ẹ̀. after Jesus Christ has received Holy Spirit and power. It was then he was going about to heal all those that were oppressed because God was with him. Ẹ má jẹ́ àtànra wa jẹ ẹ̀yin onígbàgbọ́. Christians do not allow us to deceive ourselves. Ẹ ń tẹ́ yín ní onígbàgbọ́. Those of us that call ourselves Christians. Àti ẹ̀yin tẹ́ ẹ ní ẹ fẹ́ ṣiṣẹ́ Olúwa. And those that are proposing to do the work of God. Ọ̀nà dàtẹ́ lè fi ṣe àṣeyọrí nípa rẹ̀. How can you succeed? succeed in it. láì gbé gbogbo àmọ́ra ọlọ́run wọ̀. without putting on the whole armor of God. ẹ jẹ́ ká gbọ́ ẹ̀rí nikodemu nípa jésù. let's listen to the testimony of Nicodemus about Jesus. nígbà tí ó gbọ́ tí ó sì rí iṣẹ́ ìyanu onírúurú tí a ti ọwọ́ jésù ṣe. when he heard and he saw the various miracles that were performed through Jesus <laughs> Christ. Nínú ìwé Jòhánù orí ẹsẹ̀ kìíní sí kejì kí ló ń tó wí. In the gospel of John chapter three from verse one and two what does it say? Ọkùnrin kan sì wà nínú àwọn Farisí tá à ń pè ní Nikodemu. Ìjòyè kan nínú àwọn Júù. Òun náà ni ó tọ̀ Jésù wálé òru. Ó sì wí fún un pé Rábì àwa mọ̀ pé olùkọ́ni láti ọ̀dọ̀ Ọlọ́run wá ni ìwọ ṣe. Nítorí pé kò sí ẹni tí ó lè ṣe iṣẹ́ àmì wọ̀nyí tí ìwọ ń ṣe tá a sì rí wọ̀nyí bí kò ṣe pé Ọlọ́run wà pẹ̀lú rẹ̀. The gospel of John chapter 3, verses 1 and 2. There was a man of the Pharisees named Nicodemus, a ruler of the Jews. The same came to Jesus by night and said unto him, Rabbi, we know that thou art a teacher come from God, for no man can do these miracles that thou doest except God be with him. Èyí jẹ́ ẹ̀rí ìdánimọ̀ wípé lóòótọ́ ni ó gba ẹ̀mí mímọ́ àti agbára àti nítorí pé kò sí ẹni tí ó lè ṣe iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu bí kò ṣe pé ọlọ́run bá wà pẹ̀lú rẹ̀. This is a testimony of evidence of Holy Spirit in the life of Jesus Christ, and that is why no one can perform miracles except God is with him. Arábìnrin àtàrákùnrin. Brothers and sisters. Gbogbo ẹ̀bùn pátápátá ìyówù kéèyàn lè ní ibi tó sinmi lé òun ni ẹ̀mí mímọ́. Whatsoever gifts any man can have, the foundation it rests upon is the Holy Spirit. Ẹ̀mí mímọ́ ni olùfúnni The Holy Spirit is the giver of gifts. Tá a bá dẹ̀ ń sọ nípa ẹ̀bùn yìí o. And when we talk about the gifts. Onírúurú ẹ̀bùn lèèyàn lè rí gbà ọ̀tọ̀ọ̀tọ̀ ní iṣẹ́ tí kọ̀ọ̀kan wọn ń ṣe. Gifts can be received and their works are diverse in nature. ìkọ̀ọ̀kan nínú àwọn ẹ̀bùn yìí ó tó láti fi dorí ayé kodò. each of these gifts is enough to turn the whole world upside down. tó o bá gba ẹ̀bùn. if you receive gifts. ẹ̀mí mímọ́. of the holy spirit. ẹyọ nínú rẹ̀ tó. one out of these gifts is enough. ẹ máa rí ọ̀pọ̀lọpọ̀ àwọn alátojúbọ̀. you see intruders ohun tí wọ́n fún wọn wọ́n á fi ilẹ̀ èyí tí wọn ò fún wọn ni wọ́n ó máa yọjú sí. what has been given to them they will abandon it the one that was not given to them is the one they will prognose. ẹlòmíì kì í ṣe wòlíì apẹ̀rẹ̀ ẹ̀ ní wòlíì nítorí ìjẹkújẹ. some people by their gift they are not prophets but they will ascribe that prophet into their life because of ìjẹkújẹ. àánú àwọn èèyàn máa ń ṣe bí tèmi náà ń ṣe ọlọ́run. ǹjẹ́ màá wí pé. do you know. bí train. when the train tí ò bá dìré. does not derail. tó dúró lórí òpó rẹ̀. and he stays on his track. ó mọ̀ máa débi tó máa lọ. he is going to get to his destination safely. arákùnrin àti arábìnrin. brothers and sisters. ẹ̀bùn tá a fún ọ. the gift given to you ǹjẹ́ kí ló ń ṣe nípa rẹ̀. What do you do about it? Ẹ̀bùn tá a fún ọ yìí. This gift given to you. Báwo ló ṣe ń lò ó gan? How actually are you using it? Bó o bá fẹ́ di tuntun sí i lójoojúmọ́. If you want to become new on daily basis. Tó o dẹ̀ fẹ́ kí àwọn ẹ̀bùn tá a fún ọ nípasẹ̀ mímọ́ yìí kó bá ọ kalẹ̀. And you want all this gift given to you to last long. Kò yẹ kó máa ṣojú kòkòrò ẹ̀bùn ẹlẹ́bùn. You ought not to convert other people's gifts. Èdè fún ọ ti tó. This that has been giving to you is enough for you. A lè fún ẹlòmíì ní méjì, a lè fún ẹlòmíì ní mẹ́ta. Some people can be given two gifts, others can be given three gifts. Èdè bá fún ọ ní ẹyọ dúró lórí ẹyọ tá a fún ẹ. If you have been given one, stand on that single one. Bàbá fún ọ ní mẹ́ta. When you are given three gifts. Dúró lórí mẹ́ta tá a fún ọ yẹn. Then stay on those three gifts. A sì lè fún ọ ní mẹ́sẹ̀sán and the whole nine can be given to you. torí gbogbo àwọn ẹ̀bùn yẹn la fi fún paul apostoli o mo sì fi yí ọ and i want to assure you. pẹ̀lú ẹ̀bùn tí a fi fún ọ yìí. with the gift God has given to you. tó o bá lò ó dáadáa. if you use it judiciously. kò síbi tí ẹ̀bùn yóò lè gbé ọ dé. there is nowhere on earth that this gift cannot take you to. dúró lórí ìlà tí olúwa pè ọ. stand on the call that God has called you to. má fi ara rẹ pe ohun tó o jẹ́. do not impersonate kó má bàa jẹ́ pé èyí tó jẹ́ gan-an ní mọ̀gbà tí ó sọnù mọ́ ọ lọ́wọ́. so that you will not lose your actual originality. ẹ jẹ́ ká gbàdúrà. let us pray. ọlọ́run olùfúnni ní ẹ̀bùn Lord the giver of gifts. Mo fi gbogbo àwọn tó ń gbọ́rọ̀ yìí lé Olúwa lọ́wọ́. I commit all these my listeners into the hand of God. Ẹ̀mí mímọ́ ni ìpìlẹ̀. Holy Spirit is the foundation. Tí onígbàgbọ́ lè sinmi lé. That Christians can rest upon. Agbára ẹ̀mí máa kó wọnú ayé rẹ. The power of Holy Spirit to enter your life now. Tó bá wọnú ayé rẹ. When he enters your life. Ọlọ́run yóò máa bá ọ mánéjì ilé iṣẹ́ rẹ. God will manage your business. Kí ló òkùnkùn ń wá nínú ilé iṣẹ́ rẹ? What is darkness looking for in your business? Kí ló òkùnkùn ń wá nínú ilé rẹ? What is darkness looking for in your household? Nígbà tí tí ìmọ̀lẹ̀ bá wọlé. when the light enters the. báwo ni òkùnkùn ti ṣe lè jọba. how can darkness still reign there. ẹ̀mí mímọ́ kó jọba nínú ayé rẹ. may holy spirit reign in your life. láti ìṣẹ́jú yìí lọ. as from this minute. kí ayé rẹ kó nítumọ̀. May your life become meaning. Olúwa kò la ayé rẹ kọjá. May the law pass through your life. Kó o sì di ti Olúwa pátápátá. And become that of God completely. Ní orúkọ Jésù Kristi ni mo gbàdúrà. In Jesus Christ's name I pray. Àmín. Amen. Tó o bá fẹ́ mọ̀ sí i nípa ọ̀rọ̀ ẹ̀mí mímọ́. If you want to know more about this. Bó bá dẹ̀ ń fẹ́ ìrànlọ́wọ́ ìmọ̀ràn mi nípa fífàdúrà ràn lọ́wọ́, ó lè pè mí sí nọ́mbà yìí o. And you need the assistance of the servant of God through counseling. You can call the man of God on this phone line. Àti ìwọ ìránṣẹ́ Ọlọ́run tó ń gbọ́rọ̀ yìí kò yọ ọ́ lẹ̀ o. And you servants of God listening to this program, you are not exempted. 080 234 288 080 33 234 288